ṣòkòtò. good, will follow you. bad, tomorrow. I'm, sorry, I, I don't know what came over me. I mean, she, she, she came over me. She was all over me. Okay, why can what, what did what have I done to deserve this? What have I done to you? I didn't even think you had to do my friend, Hadiza. I'm sorry. Don't! Now I get it. So, all this enmity between you both was all a camouflage, okay? Okay. I, I don't know. No, it's Hadiza you want. No, She's very curvy. It's Hadiza you want. You can have her. You can have Hadiza. You can have her. Just... Wait now. I'm, I'm sorry. If you touch me, I will slap you. Him, baby. Obim, I'm sorry. I, I didn't mean to hurt you. What have I done? Okay, what have you done? What have you done? What have you done? Ah, ah, ah, ah. ah. Well, what have I done? What have I done? What have I done? Oh, come on. Oh. Hello? Hello? How far? Wetin happen? Dada sọ́tọ̀. Sit back. Kí ló ṣẹlẹ̀? Ìkíni. Kí ló ṣẹlẹ̀? Ṣo gbádùn ṣá? Ah, ah. Ṣé yàn níwọ̀ ìṣá? Ah, baby, what's the problem? Tó bá tún pè mí bébí tí n bá gbá ẹnu ẹ, gbogbo eyín ẹnu ẹ máa wọ́dà lẹ́nu. Ṣé yàn níwọ̀ yìí? Kí ló ṣe? Òun ṣe yàn o. Ẹranko gbáà ni ẹ. No baby. ah. I'm gonna put it straight to you. Ṣo lóyún àbí ò lóyún? olóyún àbí olóyún. baby i can explain. there is nothing to explain. ó yà ẹ́ lẹ́nu àṣírí ẹ̀ ti tú ìwọ ìwọ àṣé ò kì í ṣe kúre o fẹ́ blackmail èmi no kí ni gain ẹ kí ló fẹ́ gain níbẹ̀. mi mi mo kú máa ah see baby let me tell you how how how. o ò ní gbádùn o nígbà it's obvious Palafia jìnnà sí ẹ o wá ní kí n bínú sírú ẹ èmi ò lè máa wéèsì bínú mi lórí ẹni tí ò nílàkàyè ò nílàkàyè náà o lọ́pọlọ tó ń rò ìwọ dúró tó bá ṣe <laughs> you're such a fool so o rò pé ìyẹn ló máa mú mi máa sáré máa máa gbọ̀n tẹ̀lé ẹ lẹ́yìn o fẹ́ gbọ́ sọ̀rọ̀ let me advise you sórí gbogbo fake life òṣì shit máa ń live kiri yẹn you better stop it tálànù fi máa sá fún ẹ ò ní fake life orí bú tó ń ṣe tó ń parọ́ fáwọn viewers ẹ lórí vlog àwọn yẹn náà àwọn ọmọ tí wọ́n mọ̀ yìí tó kàn nínú ọ̀rọ̀ wọn wá ti tẹ̀lé wọn ti rí mentor mentor òfò orí adé lè mi adébọlá ni mò ń jẹ wọn wọn kì í yan orí adé jẹ ẹ wá sọ fún ẹ tó bá pàdé mi tó bá rí mi tí mò ń bọ̀ lọ́kàn tí ò bá yà tí n bá kọlù ẹ tí n bá kọlù ẹ ibẹ̀ ló máa gbà lọ. baby don't let. wèrè lọmọ yìí ni wèrè mú ẹni ó sì rẹ́nu àti máa pe bébì ṣé kò ṣe pa ayé iṣẹ́ sá má jẹun túrí má jẹun kófìrí ẹ ní sàkání mi láyé ẹ mọ́ tí mo bá pì ẹ tí mo bá ṣe mistake pì ẹ má gbé o títí ẹ pì ẹ kẹ ò ní gbádùn ah. orí ibu nọ́mbà máa kọ́kọ́ dílítì ẹ dànù sí. Ah, no baby má ṣe bẹ́yìn. tán bá bí ẹrẹ tán bá bí ẹrẹ tó bá rí tátẹ́gùn mi bọ̀ tí yóò bá yà fún ikú nìyẹn olùṣí hmm. èèyàn nǹkan náà. Hmm. kò ní yẹ. ìpè ah, pọ̀ Bọ́lá. tó ọ ní wẹ̀rẹ̀ mú ẹni. yé yé eh baby let me wait let me ah eh Debola. ẹ bá ń gbọ́dọ̀ yí gbẹ́ o. jàǹgbàlà ìjùkú ìjùkú ìjùkú jàǹgbàlà. ní kẹ́ ẹ bá ń gbọ́dọ̀ yí gbẹ́. jàǹgbàlà ìjùkú ìjùkú ìjùkú jàǹgbàlà. ẹ bá ń gbọ́dọ̀ yí gbẹ́ o. jàǹgbàlà ìjùkú ìjùkú ìjùkú jàǹgbàlà. ẹ bá ń gbọ́dọ̀ yí gbẹ́. jàǹgbàlà ìjùkú ìjùkú ìjùkú jàǹgbàlà. òjò tó rọ̀ lánàá yẹn. That's so serious. ta ni mo ṣe náà. Why are all these things happening to me? Bro, take heart. Wàá ṣe bí ọkùnrin náà ni. Mi ò lè ṣe bí ọkùnrin. Mi ò lè ṣe bí ọkùnrin. Three of the most important women in my life Not in lọ bẹ́ẹ̀. First, Toyin left me, then Chimamanda left me, and now my mother dies. Mi ò lè ṣe bí ọkùnrin. That woman suffered so much. Fẹ́mi àtàwọn àbúrò mi, and now she she dies just like that ilé ayé mi wúlò báyìí ṣé ilé ayé mi wúlò báyìí. no má sọ̀rọ̀ báyìí náà má sọ̀rọ̀ báyìí náà eh, i'm sure pé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ó yé ọlọ́run and i'm sure if it doesn't want it to happen kò ní ṣẹlẹ̀. ṣọlọ́run ṣọlọ́run ṣọlọ́run like mi ṣá oh. ṣọlọ́run nífẹ̀ẹ́ mi ṣá. no stop don't talk like this don't talk like this now má ṣẹ̀ṣọ́ ọlọ́run now please. ah ah ah Don't be my fault. Tell me why my, my life is crumbling. It's not. It's my not. life is crumbling. Oh God, okay. Please my stop. life is stop. crumbling. Stop. My life is crumbling. Stop. Okay, please stop. Okoto, Okoto. Ah, Sami. Esther. Bowen good o. bí mo yẹ school náà mo ti béèrè. mo sin okelo eh, park. he never said he was travelling ṣé kò sí. he lost his mom today. oh my god his mom. Mm-hmm. what, what, how how when where báwo báwo báwo ló actually she has been sick for a while and akonroju ṣe treatment or and of recent well start to feel better so we thought that everything would be fine and all of a sudden death came and snatched her away. Oh this is so heartbreaking. I tell you. I can only imagine bí òkè Mama feel right now. Ah, okay. Ó bara jẹ́ gan Like right now is an emotional wreck. kọ́lọ̀ ṣáà tẹ wọn sáfẹ́fẹ́ rere kọ́lọ̀ tẹ wọn sáfẹ́fẹ́ rere àwọn náà dákun kọ́lọ̀ máa ṣọ́ wa. àmín o. ah ah this is sad okay. ṣé torí ẹ̀ ni wọn náà ṣe wá tún wá wà mú dé káàkiri nílé. okila sọ̀rọ̀ èyí náà it's like a brother to me. I know right but this is the time he needs you the most and this is the time you should be strong for him tó bá padà wá bíbá tí orí ẹ tó ń wà look like this ó mọ̀ pé òun náà kó máa máa rántí nǹkan tó ṣẹlẹ̀ ní ó you're supposed to be strong for him right now he's supposed to be he's supposed to be trying to gain strength from you it's okay please one of share up. ṣe I appreciate ọkọ mi kí ló dé o ò jẹun ẹni kí ló dé. orí jẹ ni. orí jẹ kẹ kí ló ṣe tó orí jẹ kí ló dé. ọ̀la ni àwọn àti àwọn kọ́pẹ́sítà máa parí sáfíìsì wọn ní skul wa kò ní rí wọn mọ́. ọkọ mi ṣéyẹn ló wá ń pẹ́ lẹ́kùn n ò tẹ́kùn wo bíbá bí ọlọ́run ọba ṣe máa ń ṣe nǹkan ènìyàn o ọlọ́run ọba tó mú kọ́pà wá sí skul yín òun náà ló tún mú un lọ síbòmí tó bá dẹ̀ tún mú ọba mi òkè àtúnṣe ẹ̀yin méjèèjì àtúpàdé ìnira yín yín ò lè tó yẹn torí ẹ̀ ló ṣe wá ń ké òtítọ́ ọkọ mi òtítọ́ òtítọ́ òtítọ́ òtítọ́ hm, òtítọ́ ọkọ mi òtítọ́ má ké má ké hm, olówó orí mi ó yà ó yà ó yà ó ah, jẹun kẹ ọkọ mi ò jẹun ó yà pé àjẹ jẹ jẹ <laughs> wàá jẹ mi wàá jẹ mi ó ti tó kọ mi ó yà jẹ. ó máa rí ó máa rí kọ́pà ó máa rí kọ́pà ọkọ mi ó yà jẹ ó máa rí kọ́pà ó máa rí kọ́pà ó ti tó ọkọ mi ó máa rí kọ́pà ó ti tó ó ti tó ó ti tó ó ti tó ó ti tó ó ti tó ó ti tó olówó orí mi ó ti tó ó ti tó wọ́n sunkún mọ́ ó yá jẹ ó yá jẹ díẹ̀ ó yá jẹ díẹ̀ jẹ díẹ̀ ó ti ọkọ mi. Good morning to you boys and girls. Today is another beautiful day, and I want you to get it right. You must always make hay while the sun shines. Today is also the last day that our coppers, Copper Esther and Copper Daniel, are going to spend with us in this school. This is because they have concluded their NYSC program. These two coppers have been so wonderful. They have been so helpful and so gracious in the delivery of services to this school. In fact, they have been wonderful and I'm sure they have been of service to their nation Nigeria. In fact, we don't want them to go. But we cannot stop them from moving on in their lives. And so we have to release them. Copper Esther and Copper Daniel, the whole school will miss you. As I told you, Today, we have to show them our gratitude. And this is why the school has decided to present them with gifts. And so we are going to present them with gifts now. Um, Mrs. Dada, can I have the gifts, please? Thank you. Thank you. Copa Esther, on behalf of the management of this school and all the students, we hereby present to you this token from our school. Thank you. Copper Daniel, on behalf of the government, the management, and all the students of this school, I hereby present this token to you in appreciation of your efforts. Copper Esther and Copper Daniel, I want the two of you to maintain your good personalities as you move on to greater heights in life. Please. And after this assembly, please see me in my office. Thank you very much. uh, boys and girls, yes, if any of you have gifts, because I can see some of you holding gifts, if you have gifts for our coppers, present the gifts to them immediately after the pledge. And so we take the pledge. One, two, go! Bless Nigeria, my country, to be faithful, loyal, and honest, to serve Nigeria with all my strength, to defend our unity, and you will Amen. Amen. Thank you. Now, if you have a gift, bring it to the copper and then all of you can go back to your class, row by row. Let's have it. Thank you. Okay, thank you. Thank you. To your class, the next row. Thank you. To your class, the next row. This row, do you have gifts? If you don't have gifts, okay, you do. Please, let's have it. to your class, please. To your class, to your class, to your class. This row, let's have your gifts. Thank you. To your class. And the last row. Thank you very much. Thank you very much. To your class, and let today's work begin immediately. Be smart, be smart. Straight to your class, and um, the HOS, please. Um, let me see you in my office later. Thank you very much. òkòtó òkòtó. ṣé ẹ bínú wípé mo interrupt last minute interaction yín pẹ̀lú àwọn students yẹn. Mm-hmm. no ma. ẹ̀yin méjèèjì inú mi dùn sí yín gan ni o ẹ̀yin méjèèjì you made me very happy because gbogbo akitiyan yín lórí àwọn akẹ́kọ̀ọ́ yìí hmm, mo rí gbogbo ẹ o inú mi dẹ̀ dùn sí o ẹ ṣé gan ni. Esther even went extra miles by conducting free after school lessons for those students. Ah, ah, ẹni tó ní good at nìkan ló lè ṣerú nǹkan yẹn o. Ah, èmi máa kàn ṣe tèmi for posterity sake ni. <laughs> Exactly what I'm saying. Eh? Tínú ẹ̀ ò bá da, ò lè ṣe sẹ́, ó dẹ̀ ń ṣe gbogbo ẹ̀ in spite of all the problems tí àwọn parents wọn mi, tí wọ́n fún ẹ. No Esther, you were wonderful. Thank, Thank you. you very much. You're welcome ma. <laughs> and really Daniel náà try gan ni o oh. Daniel ọwọ́ líle tó fi mú àwọn ọmọ yẹn ó jẹ́ kí wọ́n sit tight ó dẹ̀ hàn lára wọn i'm telling you already mo rí improvement nínú àwọn ọmọ yẹn <laughs> ah Daniel thank you so much You're welcome, ah ah ẹ̀yin people yẹn try o kí wàá ní plans yín báyìí. Um, well ah a lọ sílé náà ni ká tó tẹ̀síwájú uh, in search for employment. Wow. Esther, you ìwọ ńkọ́? Well, uh, I would have loved to probably like kí n kàn dúró sí Ìbàdàn fúngbà díẹ̀ sí <laughs> ṣe ni mom sí mi fi call me mi kiri she <laughs> can't even wait for me to be home already so <laughs> i need to go. ẹ wo ẹ wo life bẹ́yẹn o àwa kan fẹ́ kó dúró tì wá níbí báyìí àwọn kan ó dẹ̀ ti ń fẹ́ kó o dán nǹkan tí máa welcome mẹ́wá sílé. Ah, ah. wow actually nibi ti mo like ẹ̀yin méjèèjì dé ah, tó bá jẹ́ pe ẹ lè dúró síbí báyìí mi ò mind o mo lè write ministry wípé kí wọ́n retain yín síbí by as permanent staff. wow. <laughs> oh really? <laughs> uh, you don't have to answer to that immediately ẹ má worry. no no no you can think about it sleep over it ṣẹgbọ́ bẹ́ẹ̀ ṣe ń wò mí ẹ má sọ pé ọmọ kékeré ni mí o mo ní connection ní ministry o strong one tí ẹ bá ti lè fún mi ní go ahead máa kọ lẹ́tà sí ministry nítorí ti yín pẹ̀lú credentials yín oh, wọ́n á dẹ̀ gbà yín. <laughs> thank you so much for the help ẹ ṣe gan ni ma ọlọ́run máa máa wà pẹ̀lẹ́ yín náà ma. àmín. <laughs> thank you ma. oh my god <laughs> mi fẹ́ kẹ́ lọ o. i'm going to oh, miss you the school will miss you. we will miss you too oh wow. Táyọ̀ o ò tí ì dá nǹkan kan. Uh-uh. tó o ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ màá náà bí lónìí wọn ó gbàgbó fún ọ sọ fún òun. èmi. mọ àwò òun ló ń lọ yẹn. wọ́n bẹ̀ yẹn lọ ó mọ̀ ní ìsìn tó gbọ́. jáde síbẹ̀. <laughs> kàkà mọ̀ ní ìsìn. ó mọ̀ ní ìsìn. gbà síbẹ̀. Hmm? wo lọ́ọ̀ kò pa òṣèjà. owó ẹ̀dí eighty naira. ó ń gbèsè ní. forty naira kò sí orí ibú rẹ. kò sí kò sí kọ́kọ́ ní ilé iná. ó ń gbèsè ní. ó ń gbèsè ta ni. ayé ìwèrè o. wọ́n gan wọ́n gan kò pa kò pa. owó rè é. owó ń tẹ̀lé ó sì ń tẹ̀lé ó sì ń tẹ̀lé ó sì ń tẹ̀lé lẹ́yìn kéèrè kéèrè. ó mọ̀ ó bá ń gbọ́ ó mọ̀ ní ìsìn. Ah, ah. kéèrè èmi ṣe ọwọ́ ọkọ mi káàbọ̀ ṣé dáadáa ni ṣé ò bẹ́ ní kọkọ jà lé wò. ẹ sáwọn kí mi ń so níjọ dùn. mo kàn ń sọ bẹ́ẹ̀ fún ẹ náà ni nígbà tètè wọlé wọlé wọlé wọlé kó lọ pàrọ̀ aṣọ ẹ mo ti gbóúnjẹ sínú kúlà ṣe ti gbọ́. ọ̀rẹ́ àwòrán yẹn. èwo náà nìyẹn kí ló ń ta kí ló ń ta èwo ló ta yìí òwe gba máa wo ó ti mú jẹ ó ti mú jẹ gbà síbẹ̀ kó o bẹ̀ yẹn ná wo nǹkan wo nǹkan ó sì lè lọ ó sì lè lọ. ó jẹ mí twenty naira lánàá o olùkọ́ ẹni mò ń bá wí. ṣé ṣé mi ó ń gbèsè mi gbà síbẹ̀. ó dán kankan mọ̀ kò sí change lẹ́nu máa sanwó yín o kò lè sí kò sí change lẹ́nu kò lè sí ìgbà tí a ti jẹ́. ẹ ká mọ́wó dé. kò sí nǹkan kan bẹ́ẹ̀ kò sí nǹkan bẹ́ẹ̀ kò sí nǹkan bẹ́ẹ̀ follow wọn kan wọn kan wọn kan gbogbo yẹn tẹ̀yìn lẹ́yìn gbogbo yẹn tẹ̀yìn lẹ́yìn. kò sí nǹkan mẹ́ kò sí nǹkan mẹ́. èmi ò ní kẹ́ má fowó ta o ẹ ṣàsanwó tèmi. o sì rí ta o sì rí ta. tó lè fi fún ẹ sí mo da six méjì kàn fi fún ẹ sí. tó o bá náà mi bí lónìí máa kàn fi fún ẹ sí mo da six méjì. Oh. tó o bá náà mi bí lónìí máa gbò fún ẹ tó o bá náà mi bí lónìí máa gbò fún ẹ. kì í sí mo kàn dá six méjì kan fi sí. nami nothing bá ní àgbo fún ẹ. Oh. o dá nǹkan kan mọ̀. owó wà lọ́wọ́ tiwa oh, àwọn èsì aláwìn bíi ti bẹ́ẹ̀ni àwọn èsì gbàsíbẹ̀ mo jẹ eighty naira lẹ́ẹ̀mí. ìyálàgbò mọ̀. ẹ bá wá já nǹkan. ìyálàgbò sì yàn mọ́. àbí kẹ́ ẹ jẹ two hundred. ìyálàgbò sì yàn mọ́. ọ̀rẹ́ ti yé mi. o ẹ máa wo kán ẹ máa lo sàkà fúnra yín. mo sì ń lé ìbò mo sì ń lé lọ yìí. mo sì ń lé lọ. ìwà àyáwó ńlẹ̀mí. kí ló dé ibo ló dà. mo fẹ́ sáré dọ́dọ̀ ilé àwọn alájà. ilé àwọn alájà. kí ló wà lọ́wọ́ ẹ̀ tó bọ́ sọnù tó lọ́mú ilé àwọn alájà. máa mi ṣé mo sọ fún yín pé ọ̀la ni àwọn kọpa esther ń padà lọ sẹ́kọ̀ọ́. Ah, ah, ah, ó tó mà ní mo dẹ̀ ti gbàgbé o ọmọbìnrin yìí dẹ̀dẹ̀ ó ṣèyàn o tàwa ni mo fẹ́ fi ṣọ́gbà ń sìn tí fẹ́ tó. màámi ẹ má wọrí kò ní ìdèmí máa sáré lọ máa sáré padà ní ìsìn kò fẹ́ sáré bá wọn palẹ̀ mọ́ ni. òun sọ fún mi pé kí má wọrí kí má wọrí ọmọbìnrin yẹn da ó ṣèyàn gidi ni. mo mọ̀ bọ́ ẹ nídìí kẹ ẹ máa sáré lọ kò lè pẹ́ rárá màámi màá wá bá yín nílé. ó dà àwọn náà àgọ́ ọ̀la ló ń lọ di jẹun wo láàárọ̀ ọ̀la bá mi sọ fún kọ́pà yìí pé tó bá di láàárọ̀ ọ̀la o màá fi nǹkan ránṣẹ́ sí wọn. mo ti gbọ́ máa kù sí wàhálà máa mi. má pẹ́ o. máa mi mi mi ò mm. lè pẹ́ mi ò ní màá sáré lọ nísìsiyìí tí màá sáré padà dé. mo ti gbọ́ máa mi. má pẹ́ o mi ìfẹ́ wàhálà bàbẹ́ o. mo ò ní pẹ́ dé màá mi mo ní pẹ́ dé mi ìfẹ́ wà lámú lè já o mi ò ní pẹ́ dé. ada kò tètè sáré lọ kò tètè dé o torí ìgbà yẹn ló máa dé sí tó máa máa ranjú tí mo máa pariwo bí ọṣẹ ìyàwó. Táyọ̀ akẹ́kọ̀ọ́ yí ẹ ó dán kankan mọ̀. tó o bá náà mi máa gbé wàá mọ̀ ní ìsìn. tó o bá náà mi máa o ò tí ì mọ̀ kankan. níbi lónìí. Táyọ̀ kó o lè mọ̀ pé wà lẹ́bi. òkòtó òkòtó. àti ni mo máa mí sí í jù. Jọládé ìgbà tí wọ́n sọ pé wọ́n lè máa mí sẹ́ kí wàá ní kí èmi tájọ́ ń àjọ oúnjẹ kí ni kí n sọ táwọn fẹ́ máa darun pálí. ẹ wò mo ti sọ fún pé kò wẹ̀ náà kí n lọ i swear to god kò wẹ̀ mí kí n lọ but mo lè dúró because the way tí mo ti ṣe ń pè mí these days jẹrìnsìn àti kò fánlẹ̀ ìfà ti ń ṣe àwọn náà tún kọ̀ yín. mom i'm fine pé mo ti sọ fún yín pé mò ń bọ̀ lọ́la mo máa wá díwọ́ tẹ ṣe ń pè mí ó lágbára o díwọ́ ṣe ń pè mí this is especially lẹ́ni ẹ ti máa fẹ́ pè mí tó ẹ̀ẹ́mẹ́ twenty times ah ah i'm coming home i told you already yeah mo ti pack everything mo ò lè gbàgbé nǹkan now like now now now mọ́mí náà náà mo ń ṣe kankan lọ́wọ́ but I'll call you before I go to bed. ọ̀la ẹ̀ mo ò ní pẹ́ mo ti gbọ́ mo ò ní pẹ́ all right bye. she can call for Africa ẹ tún me. so I really need to go home. ó ti ní ìsinmi ló fà Eh, ìgbà wo ló ṣì lò lè ṣe bọ́ lọ lé láìpẹ́ yìí. torí mo lọlé láìpẹ́ kí má dẹ̀ lọlé mọ́ kí má lọ kí ìyọ̀ níyà mm. àbí bọ̀ kí ló ṣe é sọ mí pẹ̀lú gbogbo ọ̀rọ̀ tá à ń sọ látara ọkàn kárí wọnú ọkàn ṣé báyìí. kí ni mo tún fẹ́ sọ mo ṣáà ti bẹ̀rẹ̀ kó má lọ tí lóun máa lọ lọ́la to insist. àǹtí sọ èdè jọ́nà èdè má lò nà. wọ́n ti ń ṣe báyìí nà ẹ̀kọ́ jẹ́ kí èèyàn máa fi sọ̀mà ṣebí ilé ni mò ń lọ gbogbo ní èdè wa fajúro fajúro èdè ń bẹ̀bẹ̀ bíbà pé iṣẹ́ ni mo fẹ́ lọ kú. ọlọ́run máa jẹun. má máa fọwọ́ rí kú ṣeré náà má máa. ẹ̀yin ẹ̀wẹ̀ inú ẹ̀yin jẹun náà òun náà máa mí ìsìn àti máa mí ìsìn àwa ni kẹyẹ ká wà ọkẹ ẹ má fún mi sí emotional sex ìdí ni màá gbọ́n ẹ̀yin máa mí ìsìn bọ̀dì. ìsìn náà. òṣèṣe wà sí lówó mọ́tò báyìí owó mọ́tò kò tí ì pé náà so i don't know where. báyọ̀ yẹ kó owó mọ́tò ẹ̀ ò ní pé Ah, ah, wí mi lọ mọ́tò mọ́mí tó ti sẹ́yìn owó. ìyá Adémọ́lá ṣé kò yẹ kí ọmọlúàbí kó ti wọlé ní dídí àsìkò yìí látìgbà tó ti jáde. mo ṣe àti sọ fún yín gbọ́dọ̀ wọn kọ̀ọ̀pá ẹ́stà lónà òun lọ. ọ̀dà sí wọ́n wá sún ilé àlàájá wọ́n sún sẹ́yìn ó ti wọ́n ti sún sẹ́yìn ju ibi tó wà tẹ́lẹ̀ lọ inú fi jẹ́ pé kò tí ì wọlé ní dédé àsìkò yìí. ẹ wò ẹ ní sùúrù. sí irú sùúrù òfò irú orí burúkú sùúrù wò ló ní kínní kí ni gbogbo sùúrù orí burúkú ṣé wọ́n sún ilé àlàájá sún sẹ́yìn ni ṣé wọ́n sún ilé àlàájá sẹ́yìn ni ọmọ jáde látàárọ̀ kò tí ì wọlé oní mẹ́rin kíkín irú kí n sọ sùúrù òfò wo ni ẹ ṣáà máa ṣe sùúrù ẹ ṣáà máa ní sùúrù torí mi ò mọ nǹkan tá a gbé ìsìn mi ì mọ nǹkan tẹ́ jù ah kí ló dé ẹ dẹ̀ máa pariwo pariwo pariwo pariwo kí ló dé gan. sẹ́mi ni mo ń pariwo ìyá adémọ́lá mi ni mo ń pariwo a jẹ́ pé àwọn àgbálẹ̀ yín dáadáa àwọn náà ń pariwo. ee ee ó tó ó tó bàbá adémọ́lá kí ló dé gan kí ló dé wòjọ́ torí tọ́lọ́hún èmi ò fọwọ́n àgbálẹ̀ wa tiwa mo ò fi ta yín o wọn ò fi ta yín tí wọn bá ṣàná gbàǹlé ó ṣàjẹ́ kó ní fọ́tò wọn sílé. Ah, èmi dẹ̀ wọ́n yín wọn bá fọ́ eh, mi eh, wọ́n tó bá tó yé yé ẹ gbà mí o ọ̀gá o ọ̀hún kò pọ̀ o. Sunmi, why are you like this now? Wouldn't be if you been thing. You don't understand. I have never bonded with any woman like this. What a deal! bonded with any woman like this. <laughs> What of your partner in crime? Who? Essie, that one. Ó dàbí pé Oh, more feelings mo ní You ẹ feelings will lẹ me for a while. Esther, I have fallen in love with you. You don't have to say anything. You shouldn't say anything. I just know that I love you. Sammy. Yes. This one, is going to end well. Why, Esther? Why? because I'm going to be gone by daybreak. In your mind, there's no distance that can hinder my love for you. I, I can travel to Lagos every day to check up on you if that's what I have to do. Even if it requires me traveling a thousand miles to be with you, I will do it. These things are uh, easier said than done. Esther, look at me. Do you love me? Sorry, this woman. Òkòtó òkòtó. Ó máa wà gàbá ẹ̀ bó wà ní sanmi gbà lọ lẹ́nu pé kó kàn lọ mú káàbù àṣà. Bóyá kò pè lórí fóònù àbí. Ah. Bóyá wọn dẹ̀ fẹ́ kẹtí ìlọ́lọ́ ṣe ń dọ́gbọ́n sí i ẹsítẹ́rì aya ọba esther mi ọ̀wọ́n ah, òun ló tí ì lọ igan ojú ti ń kún wa òbúrú máa dì àgbà gbàṣọ yìí ẹ̀bùn kékeré tí mo ní fún ẹ nìyẹn oh, ah, ah, kò tọ́pẹ́ kò tọ́pẹ́ à ń dúpẹ́ ara ẹ̀. tèmi ń kan. Ah, ṣebí wo lọ ibì kankan ṣebí inú ilé lájọ wà ọjọ́ òṣì ó ti lè jówú jù káì. ó dẹ̀ pé lóde yẹn. sọmí náà lóde. Eh. olórí gbèsè. Mm-hmm sure boy. ẹ má bínú pé mo pẹ́ dé o àwọn káàbẹ̀ kan pé àwọn nonsense price tó báyìí. ẹ bá ń tiyín gbẹ́rù ń tiyín. ẹ bọ̀ ìṣúrẹ́dì báyìí ìṣúrẹ́dì wọ́n gbé wà gbé wà níbi ìtẹ̀tẹ̀ níbi ìtẹ̀tẹ̀ ojú ti ń kún èyà ẹ wá má gbà kó má gbàgbé kó má wá wá wá o kó má dàdé kó dèrè o. ṣé o gbàgbé anything ṣá nothing nothing mọ́mí kò ń jẹ ó dẹ̀ ń ṣe mí náà bí kó má lọ. ẹ máa kà fún yín. bá gbọ́ ẹni tí ta yín. Ah, ah. ṣé máa yín túkọ́ lélẹ̀. èmi náà ni káwa mọ́tò làwáyé èmi lọ́lọ́ fi rán. mo jogún lọ́wọ́ bàbá mi ni ah. láti kékeré tèmi náà sì ti wà kò mú mi lọ́wọ́ rí. ṣé wọ́n tójú mi. ṣe mọ̀ra yín tẹ́lẹ̀ ni. <laughs> of course ṣé wàá ohun tí máa ti ó gbé mi ní first time tí nígbà tí mo ti wá síbí báyìí. tó kọ́kọ́ dé. tí mo kọ́kọ́ dé tí mo tí mo sọ pé wọ́n tán embarrass mi tán sọ pé kí ni lọ́jọ́ yẹn. ó tọ́ ni o omi lè yan o. Ah. Eh, eh, eh, èmi náà rántí bóyá ẹsẹ̀ rántí ni ẹ sá má bínú iná bínú ló ló bí mi jọ náà ẹ má bínú. bàbá ó fọ́ ní ìṣá. ìdí tó ń ṣe máa ń sọ pé ká máa ṣe dáadáa nìyẹn. dáadáa ló pé. ẹ wo àti iye oṣù tẹ ti gbé ṣe tún mọ̀ pé ẹ̀yin lẹ tún máa gbé lé. ẹ ṣáà má bínú ẹ má bínú ẹ já lọ. ó fọ́ ní ìṣá pé máyìn máyìn ló gbé débì. ẹ rúdà. ẹ wọlé tún gbé mi padà ẹ bá wa ṣíbù. ẹ jẹ́ kó tètè máa lọ páàkì lẹ̀ tó ṣù. a máa mí ìsẹ̀ gan-an ẹ̀ tí mí ìsẹ̀ ọ̀rẹ́dì báyìí má sọ̀rọ̀ ẹ̀dá adékòdèrè o make sure pọ̀ ń yẹ òun wẹ̀yìn òun wò wá o àṣàdẹ̀ ti mọ́ra nìyẹn. ẹ jẹ́ kí mi sì ń dé park so that ó lè wọ bọ́tò lójú. bẹ́tà ó dà bẹ́ẹ̀ kò burú ọkọ̀ àrèfo kó bá mi kí mọ́mí àti dáàdì o a máa retí ẹ very soon ni o. tó bá ti délé kó pè wá o ká mọ̀ kó dọ̀hún láyọ̀ o. òbúrò ọkọ mi ó dàbọ̀ o sami má pẹ́ kó tó dé káwọn ọdẹ má tilẹ̀kùn mọ́ ẹ o ó dàbọ̀ ọkọ mi bá mi kílé o ó dàbọ̀ o. èèyàn eh, ọmọlúàbí ọmọ alálùbáríkà ìpàdé wa láyọ̀ o. Ah, mi mọ ìfọ̀. ló bá Esther sọ̀rọ̀ last like I've been trying to call her kò dé lọ. Ah, eh, ọ̀sán lèmi ti bá a sọ̀rọ̀ last kó tó di pé nọ́mbà ẹ̀ ọ̀lọ́gbọ́n I don't know bóyá battery ẹ̀ ti flat or something. Eh, ah, tí battery bá flat ó charge power bank even her phone over fully charge kó tó kúrò and. Ah. even buy it, to be honest with you I'm very very worried but bóyá ká ní sùúrù díẹ̀ she will call. wọ́n mi ò ti ń pè mí látẹ̀kùn mi mọ̀ nǹkan tí mo fẹ́ sọ fún mi ìlè kọ́ òun mọ́ sí i kí mo mi lè báyìí. wọn á jẹ pé mọ́tò stop sínú gbó or something i don't know. ibi tí mọ́tò wọn bá tó tó bá stop ẹ́sítà ti to bi tó máa láti wá network láti pè mí kí mo fẹ́ sọ fún wọn sẹ́yìn. see ma worry just just relax kó máa pè é sí i know ẹ́sítà now. ṣùgbọ́n mi máa try ìmọ̀ kó lọ bí báyìí. i'll keep trying sir. time this. kí bàbá mi fún mi ẹ kí mi fún mi òkè ẹ o ká tó fi pàdé sọmọ ẹ kódolú o ká tó fi pàdé